àwọn ọmọ ìgbésẹ̀ àwọn ọmọ ìgbésẹ̀. Ìyá ló ń lọ, ìyá máa jẹ táníà nílẹ̀. Táníà yẹn àfà, tẹ̀rí nǹkan náà bí òrí báyìí. Àbí ká pè láàdùn, ṣùgbọ́n bí òrí. Dídùn tí wá ń dùn gan ẹ ní agbára jíjà fúnfún bẹ́ẹ̀ náà, àwọn afi jẹ búrẹ́dì. Ẹlẹ́wọ̀n ọ̀jẹ̀. Gbogbo àwọn sílùtì nìyẹn àtẹ̀wá pa sójà nǹkan kan gbogbo ẹ̀fọ́ táwọn jẹ lẹ́wọ̀n èyí kọ́ máa lọ gbé òkúta jẹ wa kọ́ máa lọ mú òkúta jẹ rẹ̀ sí ọ́ lórí ọgbà àtúnṣe làwọn náà ń pè ọ̀rẹ́sánná sẹ́ńtà òun làwọn náà ń pè ọgbà àtúnṣe igi ẹni tí ọmọ wa wù tẹ́lẹ̀ kọ́ lọ gbé bẹ̀yẹ díẹ̀ kó fi yí padà òtúmọ̀ pé kó lójú lágbègbè pé kó ṣe fíìsì wọn wọ́n sì ti wọn yẹmẹyẹmẹ lọ́yọ́ pé tẹ́ni ẹ bá padà wá sí ẹ̀wọ̀n tó bá sí ẹ̀wọ̀n lórí ìpàlá oníwàwọ̀ sẹ́ni tẹ́lẹ̀ á ti di oníwàwọ̀ mẹ́fà àmọ́ bó níwàwọ̀ mẹ́fà ń bẹ̀ ọ́ yóò ti di oníwàwọ̀ mẹ́fà débi pé yóò ti jìnnà ẹbí tó fi kú yẹn kò ní lò tó sùn kẹlọ tó tún fi sẹ̀kẹ́ kan tí fi dà padà tán ìkan tó máa ti láìsí bẹ̀ ọ̀rọ̀ máa gbádùn wà ọ̀daràn yẹn ju bí bẹ́ẹ̀ ọlọ́run ní wọ́n fẹ́ máa wọn ẹlòmíì ṣe ẹni ẹlẹ́ni tọ́lẹ̀ ìjà fún wọn sí ikú máa ń gà lásán ni wọ́n tún lè fi pé ẹ̀ka àtàyè kan tó kún kàrá ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé lẹ́yìn ẹlòmíràn lẹ́yìn kú kí ló bẹ́ẹ̀ lọ́rọ́ lẹ́wọ̀n kiri lè nù alẹ́ yìí máa lè jọ bí máa yé ṣe ìlàámù ẹni ọba yẹpẹrẹ kí ọdún kún kẹ yẹpẹrẹ ní ọ̀rọ̀ ọ̀hún ó ti òfin bí òfin ibi tó parí lòun wà sí tó wà yìí lẹ́yìn ẹ̀wọ̀n ọ̀rọ̀ owó òtún bá kí wọ́n dájọ́ fún kí wọ́n ní wàhálà. lórí jẹ́ ní ọba yẹ pẹrẹ pé fún yẹyẹ náà lọ́jọ́ sì máa rọrùn fún mi dájú pé ká máa sọ òkú lọ́gbẹ́ lóko òkú. sátágbà rẹ̀ káwọn ọ̀gá wọn ti wọ́n sọ bí ẹ bá débẹ̀ báyìí kí ìgẹ̀ bá gbogbo lọ ǹjẹ́ kí ló dé àwọn fi lu àwọn ẹlẹ́wọ̀n. kí ni wọ́n ṣe tí wọ́n ti dé nílẹ̀ ẹni pọ̀ ẹ̀sìn wọn. tó mo lẹ́nu wọn ṣe wọn ọ̀sẹ̀. ó fi bí àwọn ẹni ire bóyá wọn káwọn sọ̀rọ̀ níyà ń lò nìyẹn tí ìbá ṣe ń bọ́ yóò dá rẹ̀ gbà wọ́n kẹ́ fún yẹ̀sẹ̀ kò fún níyà. wọ́n yóò ìmú ní òbí àwọn ẹni rẹ̀ fún ní ọ̀yà tí má ti ní oúnjẹ tá a fún yìí o a ṣe bẹ́ẹ̀ láti fi ojú rẹ ọlọ́run fi gbẹ̀sẹ̀ ni o láàánú ní a fẹ́sẹ̀ lọ́dọ̀ yìí ilé bá níbo ó fi tán kàńsákìdé yẹn gbà láyé fẹ́sẹ̀ ọ̀run ọkọ̀ fún yẹn yẹ káwà fẹ́sẹ̀ wa níbo la ti lọ jàmá àdìsí yẹn náà la yẹn jùlọ rọ̀jì aláàbò tààlà àdìsúmọ́ tí wọ́n ní arákùnrin kan ní arákùnrin yẹn wọ́n ní àbùsálì ti fàárì ni rọ̀jì aláàbò tààlà àdì ó fi ànábì léèrè sọlá àlùfọlá pé ẹ̀yọ́ lè ti sàlámì káyọ̀. èwo ni nínú àwọn ìwà islam tó lóore àwọn ìwà déèyàn owó dáadọ́ bí ọmọ nìyẹn ìwú àmúṣe ọ̀pọ̀ gbé òró lóore wọ́n ní sèse àwọn ọkọ̀ harvard èwo tó bá lọ́lá lọ́lá lọ́lá jùlọ làwọn máa ń béèrè fún alẹ́ nǹkan ti ṣe tán ṣé gbogbo dáadáa lẹ́nu yóò ṣe fẹ́ ni. ibi lẹ́nu mi dé <laughs> aláwọ̀ kan wọ́n dára kan wọ́n ti ní kíní kan tí wọ́n sì lókè wọ́n àrí kálù bọ́ máa kó lágbára rẹ̀ bá lè kú wọ́n máa jábọ́ dọ́là dọ́là yóò máa jábọ́ lókè. àbá àdéhùn ẹ̀ lè fojú rẹ̀ lọ sí ṣùgbọ́n tòun síbẹ̀ tí wọ́n fi fún yẹn láàyè ẹlòmíì ó kó owó tó ṣe ní pé yóò ju mẹ́sọ́mẹ́ǹtì rẹ̀ kẹrọ níbẹ̀ yẹn kò ní sọ wípé àti gbogbo dáadáa lè yóò kó sẹ́ni ká kí ló fà dúró dọ́là yìí sí àwọn ọmọ ìgbà tó wọ́n tó kú ọ. ọ̀nà àwọn ọmọdé yà wà báyà tó bí ti wọ̀ ọ wá kó sí pé o ọ wá sí báyìí sọ́fẹ̀ báyìí ó tó kó sínú fìlà ó kó sínú gbogbo tòkòtò rẹ̀ ó kó fún lóhùn. ọ̀nà ìgbésẹ̀ yóò ti ǹjẹ́ wọ́n gbọ́dọ̀ máa sọ fún ọba tí wàá di ibi tí olórí ọba sọ ti dáadáa nìyẹn lè fi fẹ́. ìbá àwọn mùsùlùmí àwọn mùsùlùmí àkọ́kọ́ àwọn bẹ́ẹ̀ ni olólórí kíní yìí pọ̀ tó sọ olólórí ni olówà Islam kálí tó kà ìmú sọ̀ á. ọmọ àfúnjẹ a ti sọ̀rọ̀ ẹ̀dín yẹn gbà fún yẹn ló jẹ iná ọ̀nà ẹ̀dín yẹn tún gbà fún yẹn ló jẹ a ti sọ ìfálà ẹ̀ níjẹ ìsáyà yẹn nìkan lọ́wà ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà tún wà ní sọ́ọ̀tún bẹ́lẹ̀ nítòsí bíbá yìí. wọ́n lọ́ọ́ sá mẹ́lẹ̀ àkọ́bá wọ́n máa dọ́rọ́ sá mẹ́lẹ̀ àkọ́bá ọkùnrin ọ̀sọ̀lá. kí ni ó fi àkọ́bá mọ̀ ẹ́? kò sí kó sínú àkọ́bá kí ni mo máa fi àkọ́bá yàn? ọkùnrin ọ̀sọ̀lá ìṣẹ́rú dọ́mọ ni. àwọn ìṣẹ̀ ààmùn ìyàwó mi rí mọ́sùkọ̀bà. àbí fífún ni lóúnjẹ níjó ibi. àti ìyẹn tó á lọ láwọn àbá jọ́dún ibi ti dé àwọn ẹlòmíì táwọn bá bẹ́ẹ̀ ṣe àpèjẹ báyìí òun là lẹ́nu láti sọ pé sẹ́gun ni wọ́n ní ìmọ̀ wàlímọ̀ tó burú jù ni wàlímọ̀ tí wọ́n fi àwọn abọ́rọ̀ ẹ ti mọ̀ wọ́n tọ́tí ni wọ́n ṣe lóde ìyàwó ní o tọ́bẹ̀ lọ bọ́ sọ́wọ́ àwọn aláàrí kẹjẹ tẹ́lẹ̀ àkójó dídí tọ́jú yọ parí ẹ o ẹ̀rọ ọlọ́wọ́n parí ẹ kódà yọ pa bọ́lá abóyè ẹ̀kẹ́ kọ̀ bá tó méjì rẹ̀ gbogbo ẹ̀ ní ọjà wọ́n ní kílódé èdè máa ń jẹ wọn lálẹ́ sí. àwọn àgbẹ̀ àwọn èèyàn kan rí àfa lọ́kàn ara ti tásí sílé kan níbi ìtàn rẹ̀ báyìí ọwọ́ àfa fún gbogbo ẹ̀kẹ́ tí yẹ̀kẹ́ yẹ̀kẹ́ yẹ̀kẹ́ lọ́ba ti ilé ní lọ́ọ̀lì. òun la níbi sọlá àtọ́lá ń sọ yìí pé wàlímọ̀ ọkú lè yí tí wọ́n pe àwọn àlàáfíà àwọn abọ́rọ̀ wọn pe bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́ba sọ fún òfin fẹ́ náà fẹ́ wá ní tálákà báyìí wọ́n lè padà fẹ́ẹ́ wọ́n wà kára ni ọ̀wà kára òde wa yé tó lè gbàrọ̀ dùdú bẹ́ẹ̀ wọ́n lè wọ́n dáadáa. ọba àjẹ́dá wa sọ wípé kí ni ń jẹ́ àkọ́bà àmì fákùrọ̀ ọ̀kọ́bà kí ni òṣùmọ̀ rẹ̀ àmì fákùrọ̀ ọ̀kọ́bà ìṣẹ́rù dọ́mọ́. àwọn ètò ààmù ìyàwó mi bí mọ́sùkọ́bà àbí ìfúnni jẹ ní ọjọ́ wo bí mọ́sùkọ́bà ọjọ́ tó kébi ní àfọlọ́ọ̀ ni máa ń kádàrá pé kò nílò ní jẹ́ o kódà bó lówó ibi ọ̀pá ah, kò sí ìyè rárá rárá ó lè jọjọ ayò fẹ́ lómi ṣùgbọ́n sì wọ ọwọ́ àdúrà níbi ilé yìí ó lè yẹ lè fẹ́yàwó mẹ́rin gbogbo wọ́n lè ìlọ́gà àwọn níbi sọ ah lọ́wọ́ ọmọ ṣáà fàáyà. ẹ̀wọ̀n bí ẹgbẹ́ lọ́lọ́wọ́ lè fi àwọn òṣèré ń jọkàn gbogbo wọn dẹ̀rẹ̀ sí máa fi ṣẹ̀ mẹ́rin lójú ẹ̀ pọ̀ wá ní kádàrà ọlọ́run kò ní. àbí fúnfún ló ń jẹ lọ́jọ́ tó ṣe pé ọjọ́ ìjì lọ́jọ́ yẹn. ẹ rí i má sọ̀rọ̀ yẹ̀sí máa ń dá máa sọ̀rọ̀ báyìí. mo bẹ̀rẹ̀ bí ṣe tó ní tó ní oníkẹ́gù lòun nìkẹ́gù ẹ má jẹ́ àgbàdo pé sọ́dáka lọ́la mo ti wá nù hadithi ìyàwó Abdullahi bin Mas'ud ẹ ẹ gbé kiri yìí lórí ẹ̀dẹ̀ mọ́kò kiri kiri àti wà dáadáa bàbí àwọn Abdullahi bin Mas'ud jọ ọdí ọlọ́wọ́ sàlẹ̀ àdìgún àtọ́lọ́ sí léèrè ìlú ìdè òun ló òun wà lóun fẹ́ sọ́dáka ọkọ̀ òun lóun lẹ́kọ̀ọ́ ìṣẹ́ ti bẹ̀rẹ̀ torí kéèyàn ti sọ́dáka sọ́dáka aláàmìsí ní sọ́dà kí ẹ ti sàrà fún aláìní èèyàn gba ládàá pé o ti sàrà ẹ̀yọ̀ kaba ẹ̀ ládàá kan péré ṣùgbọ́n wọ́n sọ́dà kọ́tọ̀ aláàbí rọ́ọ̀hì kí ẹ wá ti sádàkà fẹ́ ń tọ́jọ́ mọ́lẹ́bí ah! mẹ́tàd ládàá méjì ládàá kọ́kọ́ ẹ̀kẹ́ mọ́ méjì lòtọ́tọ́ ní kọ́kọ́ bá sọ́dà kọ́ wọ́sílà èèyàn gba aládàá kó ṣe sádàkà one ó tó wá gba aládàá kó ṣe kí ni ọ̀dà mọ̀lẹ́bí fọ ẹ̀sìn ìdẹ́ni méjì. ló fi ẹgbẹ́ nígbà tó bá dẹ́dà fẹ́ sàlàyé akọ́bà yẹn fún jíjẹ́ lọ́n sùláṣọlá tó sọ̀rọ̀ ìsọ ẹrú dọmọdán àbí ìfún lóúnjẹ lọ́jọ́ ibi àkọ́kọ́ ń tọ́kọ́ dákọ́ ni yàtí ìmọ̀ ń dá mọ́kọ̀rọ̀bà ọmọ orúkàn lọ́jẹ́ mọ́ ẹlẹ́sìn kádẹ́sì má gbàgbé kàfáàlà tó yẹ sí ìmùtẹ́lẹ̀ ọ̀ ṣẹlẹ̀ yìí náà mọ̀ pé ṣe àlè jẹ́nà pẹ̀lú ọ̀rọ̀ sáà nínú sọlá àṣàlá ń sọ ẹni bọ́lọ̀ yẹn fi ń so pọ̀ mọ́ra wọn pẹ̀lú ọ̀rọ̀ tó ọlọ́run bá sọlá àṣàlá ń sọ yìí pé àná wọ̀ká fìlú yẹ sí mi kàkàkàyè èmi àti ẹni tí bá ń ṣètọ́jú ọmọ òrukàn ẹni tí bàbá rẹ ti kú lẹ́wà ní kékeré kàkàkàyè èmi àti ẹjọ́ máa rí báyìí láti lè jẹun náà láti jẹun wọn là níbi sọlá ọsọlá ọyà ìka yẹn ìka àfábẹ́là èyí wọn máa ń pè ní sàbáàdà wọn ń pè ní sàbáàdà torí ká sọ́ra rẹ mínísítàtì láti yí ewu ọdún gẹ́tì ká fọwọ́nù àdéhùn láti tó kó ọ̀hún ẹ má fọ àwọn ọ̀sà dé yìí sẹ́ni kọ̀ọ̀kan yín bá ń mẹ́rin tó tókè tó lọ́jọ́ sí ìdá góòlù kò tó mú jù ganu títà bí nìkan ní tọ́nà kọ́lá kọ̀wọ́ la díẹ̀ wọ́n pè ní sàbábá torí ká sọ̀rọ̀ rẹ̀ Ahmed ilé yẹn wíyà sọ̀rọ̀ rẹ̀ ẹtikẹ́tì ni wọ́n ti ń pè ní kíni ọ sàbábá ìka tá a fi máa ń bá ní ilé sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní méjèèjì lànà bí wàá nira ẹ̀ báwọn ti tẹ̀gbẹ́tẹ̀gbẹ́ láyé lẹ́nu. obìnrin tí lọ́jọ́ ebi yẹn ìgbà tí yẹn wàá fún yẹn lóúnjẹ á oúnjẹ yẹn bọ́ sásìkò ìdọ́lọ̀ ọ̀bọ ti dà á pọ̀ yẹ̀dí màǹgá màṣọ̀rọ̀ wa. bọ́kànjá ti jẹ́ ní ọmọ òrukàn lásán agbẹ̀sọ̀rí àdìsí yẹn lọ́kọ́ jẹ́ tiẹ̀ ní àbọ̀jẹ́ tẹ́tọ́ ní ìgbà. ìyẹn tó wá sọ̀rọ̀ àgbàlagbà gbà má sọ̀rọ̀ bá kí ni o. ọjọ́ mọ̀lẹ́bí torí bẹ́ẹ̀ táwọn ẹ̀ bá fẹ́ fún yẹn ló yẹ jẹ́ a máa sun àwọn oníkàgbọ́n lóhùn nìkanú yìí. àwọn mi sì iná dá má sọ̀rọ̀ bá yẹn. kìí ṣẹni tí òun ní ọ̀lẹ́nu ọ̀rọ̀ nígbà tí òun ní nǹkankan ní ìyá ọjọ́ nǹkankan láwùjọ ẹgbẹ́ bẹ́ẹ̀ nìyẹn ó ṣe fún ìyẹn ó jàmá bẹ́ẹ̀ bá mi pẹ̀lú bá ọ̀rọ̀ olóṣèlú èyí tó ní àwọn ìwà Islam tó ẹ má jẹ́ àgbàgbé fífún aláìníjẹ fífún fífún ẹni tó wà ní gbèsè jẹ nínú oúnjẹ tá a tún lè fún yẹn jẹ òun náà lè kéèyàn fún àdìgbò jẹ òun náà kọ rẹ ọkọ sábẹ́ àdìgbì lọlé yẹn náà sọ àwọn ẹni tó ti jẹ́jẹ́ bá sọ pé Islam àti iná ni wọ́n jọ ń wọlé ara wọn ni lọ́dọ̀ àwọn míín ní tùmọ̀ kan náà torí bàtọ́ tó kà fi sọ́ọ̀lù kì í máa ọ̀rùn mọ̀ntánà yóò mi lóbi ńlá ìwádìí ọ̀bẹ̀lẹ̀ áfẹ́ wọn yóò fi ń lọ ìfà kí láà fi pàlejò lé oúnjẹ lèyàn mọ̀rọ̀ bá aṣọ lọ́nà dágbà fi fún ìyàjẹ́ nínú ẹ̀dá ìlú sísìn aláwẹ̀ rẹ̀ fífún ara ayé jẹ ara lé èèyàn fún jẹ ara ẹ̀ tó nípa bẹ́ẹ̀ gbàwọn abẹ anabi léèrè bẹ́ẹ̀ yìí pé ayọlẹ islami ayọlẹ mo ní ká gbà pé kẹrin mọ kan tápá mọ sábẹ rẹ àwọn náà ní pé ayọlẹ sọọlẹ islami ayọlẹ ni èwo ni nínú àwọn ìhùwàsí islam náà wọ́n ti èwo ni nínú àwọn ìhùwàsí islam ayọlẹ ni tó fi ń lọ rẹ sùn àwọn mọ̀ pé wọlé yẹn ó ti dá lọ pé mùsùlùmí ni ọkọ̀ jara láwọn ìwà islam ọkọ̀ gan bàbá bẹ̀rẹ̀ àlè parí àbá àlọ́ àkàtì mẹ́ta náà ó lọ lórí àlẹ́bí tó sọ̀rọ̀ ìlú sọ̀rọ̀ àwọn ìkejì wọ́n tẹ́ kọ́rọ́ sàlámù àlẹ́mù àrọ́fẹ́ ọmọ ìyẹn sàárì ó sì máa sálámù sẹ́ni ọmọ àtẹ̀lẹ́tọ́ ọmọ nínú àwọn ìwà ìsìlámù lọ sí ìjà ìlú ọkùnrin yìí pé bóun ni yàrá ni a lè sọ pé nǹkan méjì ló mú wá nígbà yìí náà ọ̀rọ̀ àwọn àtọwọ́ náà ẹni bí òkun ní jẹ tẹmọ fọwọ́ ní òkè bóun lọ́wọ́ ẹ̀ lè là bóò la fún ẹsẹ̀ lè là òun táwọn ẹ lè fi là onípẹ́ pé sàlámù ni wọ́n máa jáde. ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdámọ̀ yẹ́sìnkú ìbáàdàwù ìbáàdàlọ́ ìrọ̀hún وعباد الرحمن الذين يمشون على الأرض مونا فإذا خاطبهم الجاهلون قالوا سلاما. أولا الله بعد ذلك ẹ̀rí àwọn ìlú tó bá ń rìn lórílẹ̀ báyìí káwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀yìnbá kan tó bá mú ìjà ní lọ́rùn táwọn alẹ́mọ̀kẹ́mọ̀kẹ́ ọba fẹ́ máa rírì wọn wọ́n fẹ́ fẹ́ràn yìí wọ́n fẹ́ fi sílẹ̀ tọ́lá dáwọ́ tó wà náà nìyẹn bí òkú yẹn wọ́n bọ̀ ọ̀tọ́ yẹn wọ́n sọ pàápàá jùlọ ẹni táwọn yẹn máa ń tọ́jú wọ́n ó dẹ̀ fẹ́ dẹ́ dáadáa òun lẹ́ni bá tẹ̀ gbé súnà lé wọ́n sọ. Dégbé tọba tí wá fẹ́ fi ìjọ́sìn yẹn hàn, ọ̀fẹ́ gbé súnà fẹ́gbẹ̀ kan wọn hàn án. Ẹ̀yin lẹ tún jàfà. Ẹ wá ẹ̀yin lẹ́rẹ́ ní í jẹun, ẹ sì lẹ́yìn tẹ jàfà. Aláìmọ̀ ṣe máa ń tẹ̀lé. Fẹ́fẹ́ ìjà àtọ́bà fún mi jẹ́ ìlú wọn kí ni ọ? Ọlọ́run sàlá. Ẹ̀dẹ̀ má gbàgbé adé ti ṣe inú àwọn àdánilẹ́kọ̀ọ́ wa sáájú. Adé ti wà lórí ẹ̀ ìgbẹ́lẹ́sẹ̀ kẹsẹ̀ wọ́n da padà pé sàlámù kẹkẹ ò lè jẹ́ ní wọ́n gẹ́gẹ́ tó ń sọ pé sàlámù ọ̀jẹ̀ pẹ̀lú lórí lọ́ba ní fàlàáfíà ni ìwọ́n ní ọ̀dà burú padà pẹ̀láburú. àfihànjú yẹn hadith mi àwọn ní hadith yà bá nù sahih bukhari nínú kìtàbí iman báàbù ìtààmù sọ́hánì nínú ìsìlámù. حديث من في عاصمه هنا يعني حديث أبي موسى آه، الأشعري رضي الله تعالى عنه قالوا يا رسول الله أي الإسلام أقدم قال أن سلم المسلمون من لسانه ويده أري حديث أبي موسى الأشعري rọ́bì ọmọ ọ̀gbọ̀n ràásì ẹ̀rí pé asọ́pẹ́ àti ìmú ìṣẹ̀lẹ̀ ṣàárí wọ́n wà nínú àwọn ẹni tó ṣe yí pé wọ́n kẹ́yìn ìgbà Islam tọ́lá gbogbo wọn àti àbẹ̀kùnrin náà wọ́n ti lè di ara wọn á sì fi gbogbo ìgbà táwọn fi pé ó lọ́dà nẹ́bí ìtọ́jú ọdún mẹ́rin náà lọ́wọ́ àdàsílámù wọn rà ọ̀gá ilé yẹ kọ́là nẹ́bí ó ti káwọn mùsùlùmí káwọn tó dé àgbẹ̀dẹ̀ bá yọ ọdún mẹ́rin fóònù twenty three ẹ̀wà tó lọ ọdún tó kù ní táwọn bá kéré ti ń bá tí ó bọ̀ nǹkan ninety years. ẹ̀rí bí àwọn ọ̀nùkọ̀ bá tó ti pẹ́ nìyẹn àwọn aṣáájú ti pẹ́ ti pẹ́ bí ọdún mọ́kànlélógún lẹ́yìn àwọn bá tó ti dé ìjọ ọmọ àwọn tí ń kéwù lọ. bàbájọ́ bá tó ti dé àtàwọn akẹgbẹ́ ọjọ́ ní bá islam nílẹ̀ lásìkò ọ̀bẹ́sọ̀ àbí dáàbò àrùkọ́m bọ́n àbí àrùkọ́m. ẹ̀rí àbí musa al-ash'ari rọ́bì aláwọ̀ tàlà án wà ní àwọn sùlọ̀wà ayé ní islam àbọ̀. islam wò lọ́lọ́lá jù èwo lọ́lọ́lá jù yóò wà sí islam. wọ́n ní ẹ̀dá àlẹ́ sọ pé àwọn mùsùlùmí wò lọ́lọ́lá jù ní nípa islam tó ń ṣe ọlọ́lá ìṣúlá ìṣúlá wa dáhùn pé mọ̀lùfẹ́lì mọ̀lùmùsùlùmù ní ìṣá ìdí ọ̀la mọ̀lùfẹ́lì mọ̀lùmùsùlùmù ní ìṣá ìdí ọ̀la. òun ni mùsùlùmí tó bá já sí pé àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ńlá nínú ọwọ́ rẹ̀ òbí ọwọ́ yẹn ti ṣùtá fún wọn. obìnrin pé ìtumọ̀ adé tún ìyẹ́sùn ẹ̀lùmọ́ àìnáwó yẹn wọ̀nyíyájọ ṣèṣì yá inú ọ̀nà ní yẹn bá fi fọwọ́ ṣe ṣùgbá ní kí yẹn fi gbá yẹn lójú àtẹ̀ ní ìgbàjọ àràkàrọ̀ ìṣẹ̀rí àti ìsìlámíyà ìlẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ wọ́n tó ipa ọmọ gbígbé ní gbà ọ ní ojú má máa rúbẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹni tí ṣe ní gbà ọ ní ojú ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ẹni sọ pé òun ó ṣèṣì náà lọ́wọ́ bó ti yé bẹ́ẹ̀ bí àwọn ọmọ kan láì lọ akọ́bọ́lá sí wa bí bá ti sí ní àwọn lọ akọ́bọ́lá tó lè gbé jáde òun ó sì sùn mo jọ bá fi wí ẹ̀dá ọkùnrin ọ̀sùn yìí bá wí ikú ìjọ wí ìgbọ́ òun ó sì sùn náà tọ́ba sí sí bá wí ikú ìjáde náà mo jọ bá fi yóò òun sí ni àwọn yòókù náà máa ń sìn wọ́n ní ikú ìjáde nítorí pé inú má ṣe lọ́wọ́ kódà wà ní òkìlọ̀kìlọ̀ tí wọ́n máa ń ṣe fún ọkọ ìyàwó alóní ìdí fún ìyàwó ẹ̀ gbájú láàrin àìsàlá àwọn obìnrin máa ń ṣàgbéjì ń tọ̀dọ̀ ṣùgbọ́n pọ̀ kàn gbájú ọ̀kàn gbájú wọ́n máa ń ṣàgbéjì torí nù kẹ́kí máa ń ká mi láàjù tí wọ́n máa ń sọ fún adídé èyí sí tó ní pé gbàgbà bá fẹ́ fẹ́yàwó súnà láàbì tẹ̀ láàbì tẹ̀ ṣùgbọ́n bá ti wọlé náà ni máa lo súnà lẹ́yìn tí anabi sọlá àsàlámẹ ti sọ wípé káyọrùkùn káyọrùkùn lè àtẹbí àwọn káyọrùkùn lè àtẹbí ẹni ọdọ àjùnú yìí tó lọ rẹ jùnú rẹ lọdà sára lé rẹ ní mọdà jù sára lé náà lẹbi ìlú yàwó kò tí ẹni wọn rí kò yí kankan ní wọn rí ni wọn ọsẹ yìí wọn ọsẹ yìí àrí ìtọpa wà láwọ tó ọ fúnra wọn na sísọ lọ́dún wọn náà dá padà fún dá padà fún sí rẹ̀ Na ọ̀ka rẹ̀ naam naam bí ọ̀ya dá padà ọ̀dá padà náà ọ̀ya yìí ìdàdà báyìí. bẹ́ẹ̀ náà làárọ̀ awó wá sí ẹlòmíì ah, èèyàn dẹ̀ ni pé ìyàwó kẹnu ìyàwó tó ń kó jọ ó sì lọ sí wá fóde pé ń fún ọ wọn máa fi lọ gba lójú ń dòótọ́ àlọ haram yẹn gbọ́dọ̀ gbọ́ wí. mo sọ pé tá a bá fi súnà bẹ̀rẹ̀ tá a bá ti padà wọlé náà súnà lọ yẹ ká máa ti lọ. àwọn kọ́ba adé làwọn ọ̀lẹ́ mi kàkà fún ẹnu sùn ìgbàgbọ́n náà fáyìn lòlù. obìnrin tẹ bá ń báyà kọ́fẹ́ jáde kó sùn tẹ̀lé inú tọ́wà fáyìn lòwò ni. ẹ ṣe wáàsí fún wọn ìgbésẹ̀ àkọ́kọ́ ni ẹ wáàsí wọn awá pẹ̀lẹ́ mi tẹ́lifẹ́ kò tún gbà náà wà jòrò ònà ìmọ̀lẹ́ ọ̀jà ẹ má tún jì mọ́ orí gbogbo ọdún yàrá ti fi tọ́ wọn lẹ́nu wọn máa ń láì sí ẹ̀sùn ẹ má tún jì mọ́ òní ó dùn yín tọ́lá tó wọ̀ fẹ́lẹ́ yẹn jọ òtún ní ìtumọ̀ sóhun wọ́n ti rí gbogbo ẹ̀ lù wọn gbogbo olùyẹn wa rí nínú àwọn májẹ̀mú táwọn olùmọ̀ máa ń gbé ti dọ́rùbọ̀ yẹn ọdún dọ́rùbá náírà mú bá rẹ̀ ní ìlú máa kó sùtàbà ọ̀nì yàkólá oṣù gbọ́dọ̀ jẹ́ ojú náà ń kẹ́tọ́ ẹgbẹ́ kìlọ̀kìlọ̀ tí wọ́n máa ń ṣe fẹ́ gọ́fẹ́ níyàwó wọ́n á sọ fún pé nínú dọ́ọ̀mà àti ọ̀rọ̀ táwọn tuntun láwùjọ pé sọ̀lá ibi ìtọ́sù ni nìta ìkẹyọ̀ ọ̀wà bẹ́ẹ̀. ẹ dáadáa pẹ̀lú àwọn òbí wọn dáadáa ń pa wọn ẹ dáadáa ń pa wọn. kódà nínú àwọn ọ̀rọ̀ àṣọ kẹ́yìn ìdílé ọlọ́run ó kún sábà gbogbo láyé sí ìjàdùbàdà ọ wà bẹ́ẹ̀ lẹ́yìn tó fún tán gbé dáadáa wàlá wàlá tó gbọ́dọ̀ gbá lójú gbọ́dọ̀ fojú ó àwọn àhàdé ìlú sanwó Ọlọ́run lórí àwòrán rẹ̀. أن لله سبحانه وتعالى وجها يليق بدلاله ولآدم كذلك وجه ọlọ́run níwájú tọ́lẹ́tọ̀ tí wọ́n yẹ kó pa wájú bọ́rọ́ sí ká ìwájú àtẹ̀dá rẹ̀ máa sẹ́kù nígbà gbogbo ayé bá sẹ́ ọba tí gbogbo ayé bá ti tán ọba tó ní nítorí àti òkúta kan lẹ tọ́gbọ́n máa darẹ̀ láàmú yìí ẹ̀wájú ògbẹ́ ẹ̀ ẹ̀ wá sí tọ́lọ́run kí ni ká wá sí i káwá dúdú wájú ọlọ́run bọ̀ ìwájú ọba tó ìwájú ọlọ́run ti dúdú lẹ́mọ̀ ẹ̀ ọlọ́run lọ sọ fóun ni. ọ̀là àtẹ́jọ́ fi lọ́ọ̀sì ẹ gbọ́dọ̀ náà gbọ́dọ̀ gbá a lóyún ọ̀là àtúntò ọ̀sìn lọ́dọ̀ ọ̀mì ẹ̀rí pé nínú ìfọwọ́sí sùtá òun ni lùlù ọwà àti ìṣesùtá mi náà lẹ́láyìn nígbà ìṣesùtá sí pẹ̀lú kínní yìí ni wọn lóyún wọn kọ ìsọkúkọ wọn fi parọ́ mọ́ ẹ wọn lè yàgbọ́ tó ohun tí ò rí bẹ́ẹ̀ bí àwọn ìdàrẹ́kù ẹnu alọ gbé fọtò kan jáde wọn ní two thousand and five bí wọn ti máa ń fèlè ẹ tí wọn bá ń gbà sí ìsànù ọgbà fún àwọn wa two thousand and five tún súnlẹ̀ fi wọlé la wọn á gbé fọtò jáde wọn ní ẹ wọn bá sọ àfáàfin balẹ̀ wọn ìdà rẹ̀ ń jọ. Tọ́lá lọ pé nígbà tí wọ́n ya mọ́tò pẹ̀lú àwọn ọ̀gẹ́gẹ́ ajọ́ ń olùkọ́ kẹ́yìn. Ó ju wọ́n twenty two years ní. Ọjọ́ ọdún náà lè gbà nẹ́mọ́. Ó ti pé twenty one báyìí. Tó ti yé wáyé pé àgbọ̀dọ̀ ti aṣọ wọlé mọ́. Nígbà táwọn ọmọ wa lọ kọ́ sí pé ọwọ́ adúgbò kan náà ń pa ẹ̀fọ́ wá ń sọ bẹ́ẹ̀ ọ̀dà ó fèèrè tó bá sọ́nà ń fa ìfò yìí èmi ti ń palẹ̀ fún àdúgbò nàìjíríà yìí wọ́n dẹ̀ fi kóònù ọgbà fasọwọ́lẹ̀ láti two thousand. tí nǹkan kí òye wa ta tún dárú gbọ̀n tí wọ́n bí wọ́n ní màá ti fẹ́ máa gbọ́ agbọ̀ gbòó ságọ́ọ̀dì òrùngbọ̀n wọ́n náà ti fẹ́ máa gbọ̀ díẹ̀ díẹ̀ o kínú rẹ̀ yìí ti ń pọ̀ lọ bí oko yìí lánàá láàrin àárín ọlọ́run dákùn àbá fáwọn ènìyàn ìdáyà àwọn ti dára fún wa o. ọ̀rọ̀ akéwù dára lọ́dọ̀ wọn ìyè àràbí àpọ̀ dára ìkẹ́kọ̀ọ́ ìlú ni mo lọ fún ọkọ aláwọ̀ tí wọ́n á parọ́. wà ní agbára àwọn olùmọ̀. Ike ẹni ìyẹ́wò tó bá di orílẹ̀-èdè lára ìgbàdà A mọ gbogbo àwọn ọmọ onírìnrìn. Báwo bá tí fi lé wa lẹ́nu tó dé dáadáa yẹn náà? Àwọn ló dé gbogbo àwọn nǹkan yòókù ní ọ̀padà nítorí pé Al-Qur'an ńkọ́ bilisanin arabiyyin mubin ọba rẹ̀ mo ní ìtútọ̀ ṣé wàá máa sọ pé nígbà tó fi dé bẹ̀ ní ọkọ̀ mi fara yìí ni wọ́n máa ń kọ́ yẹn bẹ́ẹ̀ wọ́n kọ́ yẹn fara yìí nìyẹn ni wọ́n ń kọ́ yẹn ní sàkà nílẹ̀ àrà májì àjàgbé ní ìlú àbí mo sọ́lá hadith wọn kọ́ wọn bẹ́ẹ̀ àbí ìṣúlù kíkì wọn kọ́ wọn bẹ́ẹ̀ wọn ṣàrẹ́yà tó pàjù wọn ni wọ́n kọ́ wọn bẹ́ẹ̀ ẹni tí ó fún ní lásán ọ̀tọ̀run ẹ̀ láwọ̀ sálẹ̀ tó fẹ́ kọ́ yẹn. ṣùgbọ́n lábá akọ ó sì yẹn yìí ó jẹ́ káwọn ọmọ ọlọ́run ó sì lẹ́sì lẹ́sì kò ṣùkùrù lá ẹ̀ ká dúpẹ́ fún wọn làwọn yẹn sábà jojú wọn wọn ò bá àkọlù wájú bẹ́ẹ̀ rọ̀ ńlọ́fà kẹlẹ́ ọ̀kẹlẹ́ ọ̀sìn tẹ̀sílẹ̀ ah, mù tó bá wà ní àwùjọ tọ̀dọ̀ yín bẹ̀ yẹn lọ́dọ̀ àwọn yòókù àwọn èèyàn ẹ lè máa dúró ìwájú ara mọ́ lọ́dọ̀ ìwà ó sì dá mi lójú pé wọn ọkọ tó bẹ́ẹ̀ nígbà ìgbẹ́ ẹgbẹ̀rún láti tarí ọrùn mi pé bẹ́ẹ̀ abajad bágbára tèmi ò sí lè káwọn wípé ọyẹ bá ti bẹ́ẹ̀ ló ń tèmi máa gbára tí wọn ló lè gbé mi náà bẹ́ẹ̀ làwọn ọ̀jẹ̀ kan àwọn àwọn rí ọ̀nà ìgbàlajà fún tani lẹ́yìn ìgbàlajà fún ìyá mi àti bàbá mi. ìsọkúsọ ni ká máa sọ pé àwọn àfa àjò òbí lọ àfọ òjò òbí lọ. lẹ́yìn òbí wọn lọ́dọ̀ ọba dẹ́ta ni wọ́n kọ́dọ̀ ọ̀rọ̀ fún sàálẹ̀ sí àmúlò ìlà ìjà ọ̀bílẹ̀ wà lè lẹ́yìn ìsàlẹ̀ ọmọ tọ́lọ́hùn tọ́ba ṣe yí pa àfa ju òǹbí lọ ni lẹ́kọ́ àfa rẹ̀ kọjá kan síbi. Hmm, tọ́ba lè sọ fún wa yí pa àfa àtọ̀ gbàlérò ní bí ànẹ́bí lọ sọ yà. Ah! sallallahu alaihi wa sallam àwọn ni àlè wọlé àmọ́ wàhálà fásitì làǹdà àtàwọn àfa àti wọn tó kò tó lẹ̀ náà àwọn ni wọ́n jogún ànẹ́bí wọ́n dé àjogún rẹ̀ ẹ̀rọ ẹgbẹ́ àtẹ́bí lọ sọ fún jòmí lọ ẹ̀hán ọmọ tẹ̀lé ọlọ́ alọ́kùnrin wà lọ́gbà táǹkà yìí báyìí náà lè ẹ̀yìn òbí. mo rọ láàrin ẹ díẹ̀ ọdún bẹ́ẹ̀ lọ sùn nù kì í ṣe irú èmi mọ́ ó ti kọjá ó ti kọjá ọmọ àgbẹ̀ kọ́rùn lọ sí ilé mọ́ ọmọ dàbí ń bímọ ẹ̀kílá fún ẹnìkan wà á dúpọ̀ kò méjì ọlá ní sọ́ọ́ nìkan lè fífún àìlẹ̀ mọ́ mi gan torí mo sì dàgbà jù náà wà bá mi gan láì gbogbo wọn ti kú tipẹ́tipẹ́. yálà hmm, ìyẹn ni mo ti lé ní ti yẹ̀ nípa. sẹ́rù mi lẹ́nu kí n gbọ́dọ̀ kú káwọn èèyàn tẹ̀ máa kájọ káàkiri. ṣé pé wàá kulẹ̀ nǹkan fún mi ẹ ti lọ́ọ́ láti ẹ̀rẹ́ skul gàdà báyọ̀ kan fún wọn lẹ́tà kọ̀ọ̀kan wọ́n bá ń gbọ́ káàkiri wọ́n yà jọ lókùn wọ́n ń pè ní ilé ẹjọ́. àwọn yẹn ti gbọ̀ ju sẹ́yìn ìbùkọ́ ọdún pẹ́pẹ́ bàbá kẹ̀kẹ́ ní tó ta ni. èyí àwọn oògùn tẹ̀mí ni àríwó yóò fi tẹ̀mí lórí òṣèlú lọ́gbọ́ yá ẹ ṣe iṣẹ́ ìṣe kí wọ́n bẹ́ẹ̀ fún kẹ́sí wọ́n pè lówó àti àgbègbè kẹ́ńgbà bẹ́ẹ̀ ṣe wà ní inú ọdún bẹ́ẹ̀ ṣe ń wò pé ti yóò wọ̀ lọ́ ìmọ̀ wí kàdó mo jókòó sí ìlẹ́gbẹ̀ẹ́ báyìí mo ó ní ẹ ọmọ kẹ́ ń bá họ ẹ̀yìn ń bá họ ẹ̀yìn ó sí wọ́n bí ẹ̀yìn ó tún mi wò báyìí ó ní ẹ́ níwájú owó àti torí bí kẹ gbàbáwà ti dà yìí bẹ́yìn ṣe ń lo ti sáwà torí bí lẹ́yìn ló sáwà ní ọmọ aṣọ fún mi yìí pé à ah, òsì ní sàn náà yìí tó gbogbo ẹrù ìbò tí ọ náà bá padà lówó ọwọ́ aṣojú ẹ̀ náà ló ti ń kú kọ̀ọ̀fì ti da sí ìdí ìlú ìlú. ọjà ní sókòtò mi ò fi wọlé wọ́n ń bù wá lásán fẹ́ wà lọ́dún kẹjọ àti nímọ̀ wá sí sí mọ́ ọwọ́ lónìí yìí tọ́wọ́ ti bá sọ̀rọ̀ àwọn àbẹ̀rí ká máa sá mọ́ra wọn pẹ̀lú àbẹ̀rẹ̀ lálàáfíà tàbí dára tí ò ní wọlé bàbá mú bíi méjì tèbi àbẹ̀rẹ̀ kan ṣé màá fi yọ padà wọlé ń bolo tí òun wá wà. torí bẹ́ẹ̀ nga wọn bí alẹ́bí lè rìn pé ayọ̀ àkẹ́yìn ẹ̀jẹ̀ láàmú wò ló yẹn ní òsì yìí wò lórí islam alẹ́sọ̀rọ̀ sọ́lá alẹ́sọ́lá wa dáhùn pé man salima al-muslimuna min lisanihi wa yadihi ẹni tí mùsùlùmí bá là àwọn mùsùlùmí là lórí àwọn ẹ̀kọ́ fáwọn ẹ̀ sọ̀tọ̀kùsọ̀ sí wọn gbogbo ẹni lẹ́ẹ̀ máa ń sọ ohun tó ju yóò sọ ẹ̀ sí islam tó lè rí láì wọ́n sì máa sọ bí nǹkan bí ọ̀sẹ̀lẹ̀ láì wọ́n sì máa wọ́n sì di ẹ̀mú wọ́n sì máa tún sọ. Olè yìí ni wọ́n gbà wọ́n lọ bá àwọn èkejì ni wọ́n lọ sọ fún ọ̀rẹ́ wọn náà. Ọ̀tẹ̀ ló ń ti wọ́n. Ọ̀tẹ̀ ọ̀tà ìdílé àkàyà ẹ̀rù yọ̀ọ̀kan. Mo wá sọ fún wa pé lílo ahúnlò ìlú lẹ́lẹ̀. Ìpè ìsọkúsọ ọ̀rọ̀ ńbẹ́ńbẹ́ ìmá fi ní ti ẹ̀yẹ ńbẹ́ńbẹ́ téèyàn bá ń fi bẹ́ẹ̀ fún mùsùlùmí ìsìláàmù ẹ̀yìn ọ̀rọ̀ ajájá ọ̀ ìpàṣẹ ẹ̀jẹ̀ ńbẹ́ńbẹ́ ìpàṣẹ ẹ̀jẹ̀ bá pátá kọ́ kó bá ẹ̀jẹ̀ yẹ́nyẹ́ ńbẹ́ńbẹ́ wọ́n yẹ́ dè mọ́ wá lọ bí yẹ́gùn yẹn wọ́n ní alìfẹ̀síyà. òun náà kọ́ wá sílẹ̀ àka ìwà àti ìlú nínú rẹ̀ náà ní tọ́lọ́wọ́ táyìn ó fi kẹ́nẹ́ tẹ ìtẹ̀kùtẹ̀ pápápápápápápá irọ́ ní parẹ́ ọ̀ tẹ́nà fọwọ́ torí ìlérò kan sì ṣe ní àgbẹ̀lá ló dùn ló dùn aláàbẹ̀ àwọn ọkùnrin náà fọwọ́ sí pápá pápá pápá pa tí wọ́n ti rọ́ ọba ni wọn gbọ́dọ̀ gbọ́ kí eku síta òkú kó tú jáde mọ́ wọn fọwọ́ sí kùkù sí. bẹ́ẹ̀ wọ́n pé òrójọ alàlùkò káàmù àwọn olùmọ́jú yóò wá pé kò fi lẹ́kọ̀ọ́ ìgbà tí ìyẹn bá fẹ́ lọ gbé dàrá lọ tó lọ fi kéèjì aláṣẹ. bàbá ti ní má ṣe kiri báyìí wọ́n ní ẹ̀ má tẹ̀tẹ̀ kú tẹ̀ ẹ̀ tẹ̀tẹ̀ kú tẹ̀. ṣé àwọn fọwọ́ náà ọwọ́ alìmọ̀lẹ̀wíyà náà wà tí mọ̀lẹ̀wíyà òun ni alìsìláàú aláhàkìlọ̀gáyì ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ báyìí ọlẹ̀ jẹ gàba lórí ẹ̀ èmi ni dáa pẹ́kẹ́ ṣe fọwọ́ ní nǹkan ni ìjọba bẹ́ẹ̀ mọ̀lẹ̀wíyà ọbẹ̀ yẹn méjèèjì la lè mùsùlùmí bá lè sọ pé islam ẹ̀ lóore ń pọ̀ wọ́n ní mùsùlùmí tó ẹgbẹ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ là káwọn bá máa sọ ń wa a sì gbọdọ máa tẹ̀ ṣùgbọ́n ká máa wá ẹni tí dáadáa bá ti sọ lọ ẹni lè ní o. ẹni yóò tún sàn fẹ́ dáadáa rẹ bá ti ṣe kíni o tọ́bi ìdílé wúwo báyìí ju bí lọ ọ̀gbọ́n wa kíni o èyà yìí ṣàtẹ́ ọ̀hún níyàn wọ́n máa wà nínú ìṣẹ̀lẹ̀ káyọ ní sílá lóṣèlú. ẹ dákun jama sẹ́niyàn sàbúrú kankan ẹjẹ́ dáhùn ó sì ṣùgbọ́n dáadáa yìí tó yẹ kó lè rí nínú àwọn olùmọ̀ àtàwọn yẹn dáadáa àtàwọn tá a mùsùlùmí wọn fún ẹgbẹ́ nǹkan tí kí ní ìjàlè yàn kan ara rí tí ó ṣe àbá àwọn akàdúgbò rẹ̀. Àlá ọ̀yẹ̀ ká lè sàbúrú kàn yín jù. Fẹ́ẹ́lẹ̀ wà á máa mọ̀nà kọ́pà máa bí iná. Ẹni tó sàn ọ̀fẹ́ dáadáa rẹ̀ bá fúyẹ́ lọ́bí ẹgbẹ́ kìí dáadé. Báwo mú un àròyà? Ibùgbé oúnjẹ ní àròyà. Ọmọ àjọrọ̀ kàmáńdíyà ní àròyà. Kí ni ó fi mọ̀ ìná tó ń jò lè? àwọn kan ní káyọ́káyọ́ àlejò bẹ̀rẹ̀ ní ọlọ́run ìlú yàrá mẹ́rún ààrẹ ní ọlọ́run àjò yẹn. ẹ dákun jàmáà sẹ́niyàn ò ṣeré kankan ni ẹ̀yà dáwò ó ṣeré máa burú yìí ti pọ̀ jù ló fi jáde lọ́dọ̀ àwọn ìlànà ìsọ́lá àlejò rọ̀mọ̀tìlá. ìgbà tí wọ́n bá ń sọ nípa ẹni ibi fún ìsọ rẹ̀. àyè bẹ́ẹ̀ kọ́ ẹni yẹn rí ni bẹ̀sí wa kéńpé lára rẹ̀ tí wọ́n fẹ́ sọ wa lára nípa rẹ̀ a gbọ́dọ̀ máa rí dáadáa rẹ̀ nígbà yẹn. sọ̀rọ̀ ta fẹ́ sọ yóò ní ṣe o kò ní wúlò mọ́. mo ti dájú kan gbọ́ súnmọ́ gbọ́ mẹ́ni yé mi. òjijì ọlọ́run láàrín wa ní eléyìí o. ẹ̀kọ́ wa náà hadith كوني الهند بنت عقبه رضي الله عنها الله قدر جزاره صلى الله عليه وسلم قال فجاه قال ان ابا سفيان رجل شهيد في ابو سفيان حامون ايش ابو سفيان قال àwọn apá wa àti ìlú àwọn apá ẹni àkọkọ tí wọn jẹ àná ìṣe ọlọrun ọ̀rọ̀dì ọlọ́run àìsí wọn. báwọn ni wọ́n jẹ́ bàbá fún dání wọn ó ń mi àbí ìbáta lórúkọ rẹ̀ ń jẹ́ rọ́ǹlà alẹ́ ọ̀bà. tọ́jẹ́ káálù àti ẹ̀ẹ́dílé mọ̀rẹ̀ màáwì àtọ́jẹ́ kíni ọ. ọ dàbí pé àbúrò lọ́jẹ́ fún àrí ni wọ́n ti máa ń pè ní káálù káálù kíláyé o ó mèlè mòmí nínú àrí wọ́n máa ń pè ọ̀rẹ́ ọ̀rẹ́ káàlù wọ́n ta ni àbúrò ìyá àwọn mùmìnì káàlù mùmìnì àbúrò ìyá àwọn onígbàgbọ́ òdodo abẹ́ẹ̀kọ́ ẹ mọ̀ pé ọmọ Halima ẹ káàna ti mí ní ummahati al àbúrò rẹ̀ dẹ̀rí dání o àfàwà Muawiya ibn Abi Sufyan radiyallahu ta'ala anhu. قال إن أبا سفيان رجل شقي àwọn àwọn èèyàn tó wá nìyí o kò sí lè ojúkọ̀ sọ̀rọ̀ ni kò ní fún yẹn lójú àti oṣù àtọmọ àbílí tí yẹn bá lọ wù lẹ́yìn tí mo lè máa mú ìdílé ọlọ́run bẹ̀ ó ní lè má lè ní ìmọ̀ yẹn fi ọ̀bà ní ìmọ̀ àrùn mo ní ojú kí a rẹ̀ ní kí wọ́n máa tó àtọmọ yẹn lọ́nà tí jọmọ ẹni tí ń gbà tí tí ń fi afáwà àbòsíyá ìgbàjọba àbòkàrà áyì tí ń pè wọn ní ọjọ́ olùṣàkè ǹjẹ́ ń ṣàlàyé àwọn dáadáa wọn rí ẹ dáhùn àwọn ni ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ tún máa sa àwọn dáadáa lẹ́yìn àwọn tọkàn lè dé sí bẹ́ẹ̀. kì í tún ṣèyàn nìkan o ẹ má jẹ́ àgbàgbé ìṣẹ̀lẹ̀ pàápàá ìmọ̀ bí n ẹgbẹ́ ló fi oúnjẹ tó lọ́wọ́ ìjọ lọ́wọ́ tó bá parí oko ilé ìgbà ọ̀lọ́wọ́ àlùfọ́lá ọwọ́ àtọ́fà mẹ́rin ló wù báyìí. àwọn owó ló ti kẹ́nu dà àwọn fẹ́ẹ́ fi ọlọ́run ra wọn nílé ẹni àbọ́sọ́ òun ni àbújá ìdílé ọlọ́run sọ pé wà á má àbújá wà á má àbújá ẹ̀rí àbújá mú yá ọ̀dọ̀ bùrọ̀ àbújá òun máa ń lù ìyàwó rẹ̀.

ẹni pé kọ̀ọ̀mà sọ dáadáa yìí. ṣé wàá di bàbá tó wá ń súnmọ́ àdéhùn yìí lẹ́ẹ̀kan náà ẹ gbọ́dọ̀ sọ pé irú ẹni tí ń sọ òdodo tó wà ń bẹ̀ àgbọ̀gbọ̀ báwọn mùsùlùmí ọ̀la nù àwọn rẹ̀ o. ẹ̀wọ̀n àti kọ́ wa láwọn obìnrin kan rí gbà tó. gẹ́gẹ́ bá sọ pé ìlú ahúnlòkulò ọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ìlú ilé ìpínlẹ̀ lọ́dún ní pátúwà. الذنب ليس بغيلة في الكتاب يكون القول kìí ṣe pàdébàlódé àlùkọ́tù fún ìfẹ́lógún ìsọ̀rọ̀ yìí níbi ọ̀rọ̀ mẹ́fà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kálẹ̀ ọ̀pọ̀ tó ń bàbá yìí. Ẹ́ wọ́n ń sọ̀rọ̀ sí kí ẹni tí wọ́n sábò sí kú sí ṣégbà nígbà ní tí wọ́n sábò sí kú wọ́n mọ̀ arúfin ọlọ ṣégbà nígbà bíbẹ́ nìkan sì ṣe lágbájá má sábò sí kú ẹ̀mọ̀ fún gbà tó máa sọ̀rọ̀ ní sáìdá ọlọ́sà àbò ní sáìdá irú ẹni tí kájẹ̀lé mi kú yìí wọ́n máa ń wí níbi ìròyìn Nàìjíríà wọ́n ní ìbálò tipátipá àwọn òní sọ pé ìbálò ọ̀tọ̀ ìbálò ìpàdùkà wọn wọn tún sọ kan lónìí wọn ní ẹnìkan bá ọmọ ọdún méjì láti ẹ lórí ọmọ ni òbí gbá ọ kó lórí ọgbà ṣé wọn sì yí rẹ yìí láì ṣe fọwọ́ sí gbà wọn sọ pé wúrẹ́ nílẹ̀ yìí pé òbí gbàrọ̀ ọ̀gá lọ́jọ́ ẹ̀ tó ní wúrẹ́ o tó ti lọ fẹ́ ìwúrẹ́ rẹ wọn máa ń sọ ìsọkúsọ ọ̀rọ̀. ẹ̀rí kì í ṣe gíbà ni ìfẹnugún níbi ọ̀rọ̀ mẹ́fà yìí àkọ́kọ́ ẹni àkọ́kọ́ mùsàlọ́ yìí ẹnu tí ó ti gbà nígbà ní kí wọ́n má gbàgbọ́ mi. gbòmí. àlè àlè láìpẹ́ ẹ̀rí ìgbà ọ̀rọ̀ yìí lọ́ máa ń sọ yìí bí gbàdé ọ̀gá rojọ́ fún àwọn yóò sọ ti ọjà mi lólè fún mi ojú rí náà wọ́n mọ̀ àárín ìpín wọ́n mọ̀ ha zèrè bẹ́ẹ̀ náà ni mọ̀ àárín ẹni tí ń júwe bí kí wọ́n máa júwe yẹn fún wọn ní alihamdulilayi ni àkọ́jú bí àwọn haúsá ẹni ọba ga ahúnpé ní lóyún ẹni tó bá kú Nàìjíríà ní kí wọ́n máa ń pè tọ́ àwọn oníjẹ́ ọpẹ́ màárìn fún ní àjọ ọ̀sọ̀ pé kú yẹn tọ́jú ẹ́ àníṣe ní bí bàjẹ́ ọ̀rọ̀ yìí lẹ́mà ń sọ yìí wọ́n mọ àbèrè bẹ́ẹ̀ náà lẹ tún sọ yẹn lára àbèrè ń sọ ní lára ẹnìkan wá bọ́ ní mo fẹ́ fẹ́ nìkan ṣe ah! ẹni tó fẹ́ lọ bá ṣe inú rẹ̀ bè tí bá ń bínú ah! Ah! ó sì ní ilẹ̀ oṣù ni ọ̀hárọ̀ láti wà oríṣi ní lágbára. ṣé mọ̀ pé ohun tí ń sọ yẹn nínú àwọn tó ń tẹ̀ bá jẹ́rẹ́ wọ́n ti fẹ́ fẹ́ra wọn. ìjọba ni ẹ́ ọdún yọdún ọdún lọ́ba wọ́n ti mú lọ́ba gbé náà. ṣé mọ̀ pé ni yóò ti mọ bí tóun lọ́nà ọ̀dà mọ̀ gbà á ní màá ti sùn ó pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ ká bákan náà wàlìmọ̀bìhírì ẹ́ ìsìnkán wàmọ́sẹ́fìtìn wàmán wàlìmọ̀bìhírì ẹni tó fi wà kò jí hàn àbá ayíndé ń dé àgbò ságbọ́n rẹ̀ dàbí àgbò ọmọ wa sọ pé àbá oní àgbò obì wọ́n ní ah, ọ̀rọ̀ yìí ní máa ń sọ ẹ̀ tọ́rọ̀ yìí lélẹ̀ ní àbíbágbọ̀n rẹ̀ ti rí àfáàyín tí máa ń sìnkú ànẹ́bí òun là ń wí ẹ̀dígẹ́sì àfáàyín tí máa ń gbálẹ̀ káàkiri tí wọ́n máa gbálẹ̀ bí ọba kọjá báyìí yọ ọmọ mi tóní olùgbò àwọn pàǹtí ní oṣù ta ẹni ó fi ìṣèkó fi títí kù òwò àpò òjì ká sọ̀rọ̀ orúfẹ́ ẹni lẹ́yìn àrèfé ní bíbá àti ní sọ fáwọn mùsùlùmí ọ̀là lẹ́yìn ẹ̀ ìgbẹ̀yìn oníwà sí dé ní dúkẹ́ máa sọ̀rọ̀ pé ẹnì kẹ́sì bá bẹ́ẹ̀ ni káwọn yẹn máa gbà tẹ̀jẹ̀ pẹ̀lú ẹni o ó sì jáde bá jẹ ọmọ níwọ̀n èdè tó láwa fi ṣe àdéhùn mi mọ̀ wọ́n mú sẹ́kìn níbẹ̀ ní ti yàwá nílùú ààrẹ ẹ̀ ní ìdílé tó wọlé ní àdéhùn ìyàwó àìsà ìdílé tó wọlé wọ́n mú sẹ́kìn ẹni tó lọ bí ìdájọ́ ẹ̀sìn ṣé ọ̀mí gbọ́ fẹ́ béèrè ìdájọ́ ẹ̀sìn yẹn ó lè já sí bẹ́ẹ̀ tó ṣe aburú lọ́fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tèmi yóò sàbúrú yẹn àgbẹ̀sọ̀ tó kọ̀ láàmú dáadáa àgbẹ̀sọ̀ tó kọ̀ wẹ́ẹ̀lì yìí. wà máa ń tọ́lá balẹ̀ àánà tàbí ìzá láti mọ̀ ń kárì bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń wá àlè àánà ẹ̀ máa ràn mí lọ́wọ́ aburú ló dé yìí o wọn á ní káwá burú tó dé náà ah, àdúgbò wa la burú yìí wáyé ní báyìí báyìí máa ní o sọ ṣẹlẹ̀ o kátó nìyẹn gbọ́dọ̀ ẹ̀ àgbàmúláì sábẹ bíi láti ń fèsè láti ń mú bàbá lè ní wọ́n mú àwòrán wọ́n mú àwòrán wọ́n lè mú mi kiri. بثقل ومستفد ومن طلب الإعانة في إزالة المنكر Ọmọ lábẹ́gbẹ́ sọ pé àwọn òṣèlú ọ̀la níbi àwọn ẹ̀yà àwọn ilé ìdíkò ń bẹ̀ ilé gíga. Tó nípa bẹ́ẹ̀, àwọn ọmọ mi ní tó lóore ni wọn olùkọ́ islam wọn lóore báyìí olùmọ̀lùfẹ́lì mọ̀lùfẹ́lì mọ̀lùfẹ́lì dáhà níjọ yẹ ká sọ nípa ẹ̀ bí yẹn wá lọ sọ nípa ẹ̀ aburú ni ìyẹn olùkọ́ islam tó lóore bẹ́ẹ̀ ni yẹn lọ́wọ́ tó fi ká sọ́nà ìgbésí jẹ́ ìyẹn olùkọ́ islam lọ́nà tó fi yẹn tó tó islam tó lóore. jama níbẹ̀ yẹn mẹ́ẹ̀. ẹ̀sùn lo ìbàjẹ́ ní nǹkan èyí táwọn máa wo pé bàjẹ́ ní wọ́n ṣẹ̀rí àgbà ẹ ọ̀pẹ́ náà nẹ̀tọ́ ń gbà fi ń lọ́wọ́ lọ́nà àbúrú pààyàn. ǹjẹ́ ni tó pààyàn tíjọba sọ pé lágbájá lọ pa lè sọ wípé <laughs> tọ́lọ́wọ́ lòkulò ẹ̀ dáhùn. ẹni tó kẹ̀ nísì ọwọ́ kọjọ gbà wọn lọ́wọ́ lòkulò obìnrin tó lọ bá fẹ́ máa lo àdí má máa lọ sí ìlò tó ti yé má sí ìlò tọ́wọ́ sọ pé a ah, ah, ẹ̀sìn fẹ́ máa lu ọmọ yìí ẹ̀sìn fẹ́ lu ẹlẹ́sẹ̀ yìí àlùmùsùlùmù náà mọ́ ń tẹ̀lé wọn ṣẹ̀bí mùsùlùmí ni mọ́ ń tẹ̀lé wọn lùmùsùlùmù náà mi ń lè sáré yí ọyẹ́ dì mo fẹ́ ti kẹ́sì rẹ̀ torí bẹ́ẹ̀ fẹ́ ti kíwìn àtúntò àti àti àyè àti kẹ́sì báyìí ọ̀pá yẹn tí wọ́n pa. Bí àwọn bá ti dé ńlá lè hajj àbí nínú hajjul Islam ẹni wọ́n pa yẹn tí wọ́n pa. Aṣẹ́wó lọ́kùnrin lóbìnrin ló ti ní àwọn tó ti lọ́kọ̀ fún ọ́ṣẹ́ kí náà wọ́n lẹ̀ ló kò pa. Ìbọn wọn ni wọ́n lọ àrẹ́ sí kẹ́sì. Àwọn ẹbí mùsùlùmí lẹ́ni yẹn ààrẹ ah, ọ̀nà ẹ̀dáadáa ni. Mọ̀lọ́bẹ̀ ti kẹ́sì bẹ́ẹ̀ àbẹ́ni tó kó inú ẹ̀sìn ní ti wọ́n ti ń lò dájọ́ tí wọ́n náà yẹ yẹn jú ẹ̀ ẹ wá ní. kájẹ̀ lóhùn ní kó mùsùlùmí ní àkáwọn oníṣẹ́ àwọn obìnrin ń lórí. tó nípa bẹ́ẹ̀ yọjà sí bá dìbò àti ké sojú àtẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀. ìmọ̀ bùkọ́ ni wọ́n ti ka ìsìn ẹja nínú ìjà rẹ̀ ṣùgbọ́n báàbù ayíyó lè ti láàrin àwùjọ rẹ̀. kìtàbù báàbù karùn-ún náà ní karùn-ún báàbù ayyul islami afdal èwo ló fi ń lọ́lá jù nínú àwọn ìwà islam lára ìsìn ẹlẹ́sẹ̀ lógún tí a tún fẹ́ bọ́ sí nínú ìdájọ́ ẹ̀yọ́ ọ̀rọ̀ ìwà ìmọ̀ ìdáhùn mọ̀rọ̀ bá ń fẹ́ mi báwọn àdéhùn yẹn lọ́jọ́ ìjà rẹ̀ òun وجد حلاوة الإيمان ẹnu ọ̀nà tó fẹ́ ṣàlàyé àwọn ìhùwàsí kan tó fi fẹ́ tó bá ti dàrò ìpẹ̀ láwọn ìhùwàsí tá a fẹ́ máa kà yìí wájàdá aláwàtà nìyí náà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ fi rí àdùn gbàgbọ́ nìyẹn bá tún gbàgbọ́ àdéhùn tó wà ń bẹ̀rẹ̀ ní àdéhùn àná ìmáàlì ìjọba عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرأة لا يحبه إلا لله وأن يكره أن يعود في كما يكره أن يكذب بالله آه حديث أنس هنا وبيت ọlọ́ọ̀dì sì wá látọ̀dà mẹ́rin ọ̀làwùn pé pẹ̀lẹ́ àṣù ẹ̀rì wọn ni wọ́n fún tẹ́lúwìnù lásán pé ọ̀rọ̀ fún ọ kí lọ́rọ̀ tó dẹ́kù ètò wọn gbèrò ìdọ́fà yẹn pẹ̀lẹ́ àṣù tòun dáa ti wínú bábù yẹn náà láti dáhùn rẹ̀ padà pé pẹ̀lẹ́ àṣù ti tọ́ọ̀lì nítorí bọ́ látara ìsìlá ìsìlá tó ń jámù rẹ̀ nìkan ní ti tọ́ọ̀lì àwọn ìṣesí mẹ́ta ń bẹ ìwà sí mẹ́ta ń bẹ mọ kó nìkan fi ìlú ẹni táwọn ìwà sí mẹ́ta yẹn bá wà lára rẹ̀ wàjàdá aláwàdà ìmánì irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti rí àdùngbàgbọ́ ni adùnyẹn jàmá ìṣẹ́bí ṣúgà àbóyìn adùn tó ṣe ilé yẹn máa fura rẹ̀ pẹ̀lú pé ìyáàni ìtẹ̀lé ọmọ àrọ̀ yẹn lọ́rùn tẹ̀lé tọ́lọ́wọ́n ọ̀rọ̀ yẹn ìtumọ̀ rẹ̀. torí pé èèyàn bá sì gbádùn ìmọ̀n òun ní ká máa ṣe ìmọ̀nù bẹ́ẹ̀ tó máa fi pálapàla kù. adùnní èdèjì gbèsè ayé mi. ẹ̀fọ́ wa náà hàrí sí pé nàáyà tún ní ìnáyà sí ní wọ́n gbàgbọ́ adùnní èdèjì. tádùn yẹn bá dé sí ọlọ́run yóò sì rọrùn. obìnrin tí a dùn tí ń sọ yẹn òun ìyàní kàtàmọ̀rọ̀ pé ẹni yẹn ìyá ni ìmọ̀ọ́nì rẹ̀ ti ń wá nfààní wa. à ń pera wa lónígbàgbọ́ òdodo. ǹjẹ́ àǹfààní ìmọ̀ọ́nì ẹ̀rẹ́ ti ń bẹ lára wa bí? tí adùn ìmánì yẹn bá dé tọ́lọ́run bá fẹ́ nìkan lèèyàn máa ṣe ìjẹ́ ọba ti fẹ́ báyìí sójà pọ̀jẹ́ ìnírọ̀rùn yẹn lọ́rùn láti ṣe. ẹ̀rí mọ̀rọ̀ bá ti kẹ́ẹ̀sì ọ̀rọ̀ adùn yẹn láì pé ká má lérò pé báyà ìmánì yẹn ọ ṣúgà kan ni ó ti yẹn lẹ́nu àpò yìí adùn yẹn náà ni pé èèyàn ò rí èso àti àǹfààní kí ọ. ìmáà alákọ̀ọ́kọ́ nú àwọn ìwàsí yẹn òun ni àlìyẹ̀kún Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahu kọjá sí pé ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ahabba ilayhi mimma siwahu òun ló nífẹ̀ẹ́ sí jù lọ yẹn ni pé ọlọ́run ló nífẹ̀ẹ́ sí ju gbogbo tó bá di àtọ̀ sí ọlọ́run àti ìdèkì tí ọlọ́run wà lẹ́yìn. kò sí ohun tí ó kú máa ń gbé jáde ìlú tó wà ní agbésẹ̀lì jáde yáàmà yáàmà yìí. sọ gẹ́gẹ́ bí orin tí wọ́n máa ń lọ sí ti ìmọ̀ ọ̀ṣà àti àyè. عليه رحمة الله قل لو كان حبك صادقا لا تعته إن لمحب فلمن يحب ومطيع tó bá já sí pípẹ́ rẹ̀ òótọ́ ló nífẹ̀ẹ́ tó tọ́ láàtọ̀ àtàwù ẹni tó bá bó nífẹ̀ẹ́ yẹn wàá tẹ̀lé torí yìí nà ìmọ̀ ẹ̀ta dáadáa olódò لمن يحب مطيع ìsábà máa ń tẹ̀lé ní bíbá ní. lórí agbé nínú nǹkan tí ó fi ẹ̀fẹ́ èèyàn ti ń láǹfààní bí mímọ́ ni rẹ̀ pé pé mú mi ní ọdún lọ á mọ̀ bóyá mú mi ní lọ yóò ti ń láǹfààní mímọ́ nìyí. àkọ́kọ́ ọ̀sẹ̀ tí tá àkọ́kọ́ rí ni. òní kọjá sí pé aláà àti òṣìṣẹ́ ọlọ́run sọlọ́ọ̀fọ̀ àlejò ọ̀sẹ̀lá òun lè máa nífẹ̀ẹ́ sí i gbọ́dọ̀ bẹ́ẹ̀ ti yàtọ̀ sí wọn báyìí ìṣe òtún mọ̀ fẹ́yìn mi nífẹ̀ẹ́ rẹ̀ pé àhàgbà láyé ọwọ́ adọ́rẹ́ àmì wọ́n ti kó ìlànà ìyàwó rẹ̀ látòlù lọ àfẹ́ ah, ẹ̀mọ́ ti kó ìlànà ọmọ mi látòlù lọ ẹni tó nífẹ̀ẹ́ mú tòun ti hé ìdílé látòlù lọ ẹni ó ìmọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ò lè nítumọ̀ síyàn tóun tọ́lọ́ wa lálọ́dọ̀ àlá tóun tọ́lọ́ wa lálọ́dọ̀ àmì sọ̀rọ̀ wọn bá yẹ. ẹgbẹ́ la bá ń sọ̀rọ̀ ọ̀kùn nílò lókun sí ètò sí èjì báwo tó wà dandan. kókó tó nǹkan paláàbò ọgbọ́dọ̀ gbà á dẹ̀sẹ̀ láti ṣe nǹkan kan parí ọgbọ́dọ̀ fẹ́ràn láti parí. ìyá gbọ̀ǹkan lọ sẹ́nu lọ́rùn ṣùgbọ́n nípa níbi wa ni a máa ṣe yìí á nífẹ̀ẹ́ tó ló pa ló èyí tó ní a máa ṣe yìí nífẹ̀ẹ́ àárọ̀ <laughs> ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ náà ni nípa ìfẹ́ tá a bá fi fáìlì nẹ́bí sọ̀rọ̀ àlọ́ sẹ́lá méjì náà lòun náà àwọn tó jọ́ náà yẹn yẹn. ẹ̀rì ṣe gbogbo alámọ́ ń sọ̀rọ̀ ìfọ̀ àgbọn tó tún nílẹ̀ fẹ́ àgbà pàdé bá mọ́tò òṣìṣẹ́ ọlọ́run ní ilé gbogbo ọ̀rọ̀ mẹ́rin. ìró tó mú àgbà lẹ́yìn ká fún ní tẹ̀lé ní ọ̀tọ́ pàṣẹ tó ní a má dédé ẹ̀ka pàṣẹ àgbẹ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin méjì tàwa ló pín sí ìkejì náà ní mẹ́rin àwọn àwọn ọmọ ọlọ́jọ́ náà fìlà mẹ́jì náà ní ìṣẹ̀ká wọn ló ti wá pé mẹ́fìlà ní ìdílé àbọ̀wọ́ àti ìjọba rẹ̀ ìpínyàn gbá sí ẹ̀ onímọ̀mí ni wọ́n tọ̀tọ̀ ní yóò ti ráǹfààní rẹ̀ òun láti yẹn mo fi náà sùn yẹn fún ìlérò tó sì fi àpò yìí tán máa là ní. wà á yọ ìgbà ìmọ̀ á láàyò ìgbòho ìlà ìlà. òun ni kéèyàn ní ìfẹ́ ọmọ mi. ṣùgbọ́n ìfẹ́ yẹn kàn máa ní o àyàfi ìgbèrè ìgbà kálẹ̀tì má gbàgbé inú wọn tí àdìsọ́pẹ́ nìyẹn ti pé sí náà wọn ní àkàbàlẹ̀ ńlá wọn abọ́kọ̀tọ̀ ńlá wọn àtọ̀lẹ̀ ńlá wọn mọ̀ àlè ńlá wọn kọ̀ di sẹ́kìmọ́lẹ̀ sí i. ẹni ọba nífẹ̀ẹ́ torí tọ́lọ̀ ó dẹ̀ tún kó ìrà torí tọ́lọ̀ ó fún ní torí tọ́lọ̀ ó tún ní ìdí fún ẹ torí tọ́lọ̀ ẹni tó ti pé kíní sáńsáń ní òkú látàrọ̀ sí òjì. ọ wá sákú sí ọlọ́run bí aláàjì ẹ̀fún mi lówó àwọn àti ní ìmí fún ètò ìtọ́lọ̀. torí tèmi náà bá fún ẹ lówó mo ti kó sábẹ́ kíní àti àwọn alẹ́ ìgbéyàn o alẹ́ ìsinú ọlọ́run àdúrà ti fi ta ọlọ́gbà ẹ̀gbìn ẹ̀ máa fáwọn ọmọ ògbóró yàn lọ́wọ́ wọn máa dá ẹ̀ láàmú kí ni wọ́n fẹ́ ṣe tó ó bì wọ́n láàmú ìbá sọ pé kọ́ máa máa wá òǹkà ìwò káàkiri ṣògbódàtọ́ máa máa wá káàkiri ògùn ayẹta máa wá káàkiri òsígbẹ́ máa wá káàkiri àwa ti ní àwọn àdìgáòrù lóṣù gbogbo òsígbẹ́ lọ ogun àtẹ́lẹ̀ ìdájẹ́ ìdájẹ́ sọ̀rọ̀ ní túmọ̀ àlẹ́ ìmọ̀ làwa ní ìdí ìjà tí ọ̀tọ̀ wa ti délé adọ́gbó bá burú ni òní kan wọn bá burú lọ́sùn lẹ́mẹ̀mẹ́ ó sì àtọ̀ pé tẹ́rírò èyí tí mo sọ nìyẹn wípé àìsígbọ̀kẹ̀lé pa ọlọ́run mi o ẹni tí mo sọ ní jùmọ̀ ìwọ́n tó ń ṣe bí sùn láàyè lẹ́dí láàyè tó kò máa sí iṣẹ́ ìmọ̀ọ́sìn àwọn wọ̀n láti dáná ọ̀wọ̀ tẹ̀lé ọ̀nà àlẹ́ òtún ní mẹ́ta láàárọ̀ òfin rọ̀lẹ́ ṣe ẹni èèmù tí bá burú mi ò ní fi hàn àìsígbọ̀kẹ̀lé bẹ́ẹ̀ lójú ọmọ lọ háwó fáwọn tọ́jú kí irú pípọ̀ tàbí yẹn mo sọ pé mo sọ fún wa pé yẹn náà jẹ́ kan ọ jẹ́ kan nínú òkú tàbí yẹn bí rí sọ ọlọ́run kí yẹn ní gbọ̀kànlé sọ ọlọ́run. ìgbà ìsọ ọlọ́run ń rìn ìṣòro lọ torí mo ti ṣe àṣẹ rẹ̀ mo ti ṣe ohun dáná bí rẹ̀ mú wa ọ̀lọ́lọ́hàn àlùfẹ́lá ó ti sàdúrà lẹ́ẹ̀kan náà ọba tó lọ́ọ́ háwó fún àwọn tọ́jú nínú ọgbọ́n àjọ ọlọ́run àbáwọn ọmọ tó ń lọ mojú ní ojú bàbá yẹn ń lọ àwọn ọmọ. ẹgbẹ́ ẹ̀kọ́ tó ní ẹ ẹ tẹ́lí gbogbo àwọn tẹ́lẹ̀ mi lè gbé wálé ṣùgbọ́n ẹ sábà ń ẹ sábà ń fi. láàárín àti ìjọba aláìyẹ ọ̀rọ̀ láwọn bá ọlọ́run ti bá ń dájọ́ àyàjọ padà alhamdulilayi. ìtọ́ ọmọ ìyá mi náà ní bí ìjọ tó wọn ìgbàgbọ́ àti ẹ̀jọ́ náà wọ́n ń dákun bá ń dá ìgbàgbọ́ àyàjọ padà fún ọlọ́run. mo ní àdánwò ta lọ́sùn yẹ kí èèyàn sọ pé àtúntí náà yìí mọ́ ó yìí tó ọlọ́mọba bàbá ìgbà dáadáa padà ọ̀kan náà àwọn ọmọ ìyá ẹ̀ aláyọ̀ wa báyìí ẹni òṣìṣẹ́ lẹ́yìn ní omi kan tẹ́lọ̀ mo ní kọ́ máa sọ máa sọ lọ́jẹ́ o àdáwò yìí ìwọ̀n lè wọ ọ̀rọ̀ pọ̀ owó tó ń jẹ títẹ òun àti òsì tó wò òun alẹ́ ìlú jáde ní ọkọ̀ bínádì náà ti wọ́n káàdì yọ ní sí ìlú báyìí ìjọ ti káwà ọlọ́run ọkùnrin jẹ òun ìgbà dáadáa padà padà àbúlélà ẹni náà ó rí gbogbo òbí òun náà ti padà bẹ́ẹ̀ tó nílé báyìí tó ní àwọn ìyá rẹ̀. ẹ̀rí àwọn tí wọ́n ta ọ̀sán tí ìlú fún ọ àìfọn ẹni nítorí tọlọ́run tí ìlú fún ọ aláyọ̀ kan náà ọmọ ìyá àgbẹ̀ ọlọ́run máa ń sọ pé ń kalẹ̀ àwọn amáṣe fẹ́ǹtì ìjọba àgbẹ̀rọ làwọn kan bá ti gbọ́ kàlà pẹ̀lú wa láti fi òṣè gbé à ọmọ ìyá mi sọ fún mi pé ìsáàsì fẹ́ rí àwọn kìnìún ni wọ́n máa ti ń tẹ̀lé wa nínú àwọn kìnìún jẹ́ ìgbọ̀dá wíyí náà ni àwọn onífàǹfà yẹn nìyẹn wọ́n máa ń tẹ̀lé wa ibi òde jẹ́ fúra kẹ́kẹ́ ẹ máa ṣe ní ti wo àwọn gbogbo kíní sí ìyẹn níwájú iṣẹ́ ẹ máa tẹlifíṣàn wọ́n máa ń tẹ̀lé wa àwọn òwe làwọn ń dọ̀wọ́ láàrin ìlú bá látòkè péjú tó fi ọlá nígbà tẹ ọlọ́kọ títú àbá mo ní kí lẹ rí yóò ní à bóun ṣe rí òun ipá àwọn tẹ̀lé kí ló dé wọn lọ báyìí wọn tún bọ báyìí tó súnmọ́ pé ọ̀rọ̀ yẹn ti dàda fáwọn èèyàn tẹ̀ ọ̀dà abáfọ̀tà ẹ̀ lókè yìí ẹ̀hán ìpínlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àbí ká dọ̀wọ́ dùnú òkìrí yìí náà ẹ̀ka sọ fún yín pàṣẹ rà ní kíláàsì yìí pẹ̀ ọ̀dà fún yín pẹ̀lú rẹ̀. ẹ̀gbọ́n ọmọ ìyá ọmọ ìyá báwọn ti ti ti wọ́n ti lórí fáwọn ní orí àá ẹ̀rọ kò sí kẹ̀kẹ́ lẹ̀. àwọn eléyìí tán bá gbogbo àwọn tó lọ fi tẹ̀ lọ́wọ́ irú bí àwọn ilé rẹ̀ yàjọ mọ́dà àlìlá ọdún kan torí tọ́lọ́ ibi tí wọn bá nífẹ̀ẹ́ kí èèyàn nífẹ̀ẹ́ ọmọ yẹn láàyò ìgbòho àwọn àfáwà ṣàlàyé ìgbóhùn ọ̀gbọ́dọ̀ ní kí ìwé yẹn ti dáadáa. ìyẹn ni pé ìfẹ́ tó lù kí ọ wá dìbò lé sí dáadáa. àbí tó ó torí ẹ̀ níbi ìṣẹ́ tó yàn ọ́ lọ. ọ̀fẹ́ yẹn lórí ìtọ́lọ́run mú kó tiẹ̀ kọ́ fẹ́ oníjà sí pé ojú ọ̀yẹ́ kó fi fún wa fi fún ìfẹ́ nítorí ìtọ́lọ́run. bákan náà ẹlẹ́ẹ̀kẹta wa àyè kìrọ̀ ha àníyàn ọ̀hún dàtìlì kófòrò kí yẹn sì kórìíra àti padà sínú àìní gbàgbọ́ àmọ́ yẹ́kọ̀ọ́ ọ̀bù àyíyọ́ ṣàfà iná bẹ́ẹ̀ ni yẹn ṣe máa ń kórìíra akánjú sínú náà aláìdẹ́ra ni o ìdẹ́ra ní Islam tá a wà ń bẹ̀ yìí ọlọ́run dákun má jẹ́ àmọ́ nira o àìlẹ́sìn wà láàyè ìnira ni àsìkò wọn ti tó nísìnyí tí wọn tún fún àwọn ní ẹgbà ẹgbà fa àgbàlagbà sí ni wọn máa jẹgbà o ẹ ọmọ sùkúù kẹ ọmọ sùkúù míì kẹ tí wọn bá ń lù wọn púpọ̀ sùkúù ó lè lọ́wọ́ lọ sùkúù wọn tàbí kọ́ máa sá sọkọ́ á ti kí àgbàlagbà tí ó mú ẹgba lára tààrà wọ́n fúnra wọn ní ẹgba a sì rí àwọn kan ní Ìbàdàn níbi ànánìyàn lá ilaha illallah gbòkínní tí wọ́n àwọn eh, eh, eh, mẹkáníìkì tó ń ṣe mansin tó ń lò kíní kébù ni wọ́n kó bára wọn báyìí ọjà àmàkó wọ́n lé gún ni wọ́n mọ̀ ní ẹ́ kéèyàn kórìíra àti padà sínú àìní gbàgbọ́ káàmà yẹ kọ́rọ́ hu àníyàn kí a bá fi náà bí ènìyàn ṣe kórìíra tí wọ́n jù sínú náà ó yàtọ̀ gbogbo àwọn ìpalẹ̀mọ́ tí yóò rí ní kìrìkìrì àmọ́ ẹ̀yà jìnà sí i téèyàn bá ti jìnà sí ìjàmá èèyàn tí ò rí àǹfààní mọ́ni ẹ̀ níbi ewé rẹ̀ ń sì mí lọ ìkíní dáadé láti mọ́ǹdé ló àwọn òbí ìlà. Mọ̀rẹ̀ ìrẹ̀ sọ́rọ̀ yẹn bí ti di bẹ́ẹ̀ báyà alhamdulillah yẹn ti rí àdùn gbàgbọ́ ní ẹ̀dọ́ à à à à níjẹ́ máa ń fà mí lọ ìlànà dáadáa àti mọ́lẹ̀ lé kúkúrú làwọn nǹkan báyìí. Ọlọ́run bá kọ́lá wa nínú kófò so mẹ́tẹ̀ẹ̀ta yẹ̀wò lè ṣe sí oṣù fẹ́mi tó bá gbàgbé ìgbẹ́gbẹ́ oṣù rí àdùn gbàgbọ́ oṣù láǹfààní gbàgbọ́. الإمام البخاري في حديث جاري من كتاب الإيمان نمبر 2 باب حلاوة الإيمان 59 نمبر 9 ojú ọ̀nà ìsọ̀rọ̀ nípa ìmọ̀ tó kájú ọlá ìpàdé ààyè ìbéèrè rẹ̀. نعم الله عليك تعبيك الجبال عجوة نعم وعليكم السلام ورحمة الله وبركاته وعنكم جزاكم Thank

Ah. Ìwọ̀n tí máa ń wáyé nílẹ̀ ìlànà kì í pé ọlọ́run ní ìfẹ́ ọlọ́run náà ní ọwọ́ ayé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn náà. ọ̀rọ̀ di àdéhùn sí ọba àdẹ̀sẹ̀dá ó ti ká pé àkànnà bí láyé ìlú àlejò ọ̀la àdẹ̀sẹ̀dá wà lára ní. ó di èyí ẹ̀dọ́nù kẹlẹ̀ ọkọ̀ orí pépè kúgbèmí bí òpin náà nípa bí ìtàwọn apààyàn náà ẹ mọ̀ pé àwọn apààyàn yẹn nìsí bó ti já sí pé àlè ti kú yẹn láti sì yẹn yẹn nítorí pé ọba adéla sọ ọmọ káànà lè náà fi àǹtẹ̀mú ta ẹ̀dá àdéhùn láti fi dábàá máa ìṣàlà. àdéhùn ò lè kó láyé àyàfi ọjà sí pé àsìkò ẹ̀ tó ìdáàbà máa ń sọ̀rọ̀ àfi pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ìdáàbà máa ìṣàlà tó jí àkọọ́lẹ̀ ta àkókò sí láwọn fẹ́ máa ń pè lọ́wọ́ sọ́bàrà ni màá sọ ọ́ àbẹ̀ lọ́wọ́ sọ́bàrà ni màá ṣe mú lọ́wọ́ ìjàmbá. sẹ́ni tó bá yẹn bá ní sùúrù ọjọ́ yẹn náà lẹ́nu tá a fa máa kú. tẹ̀rí ìdápadà fi ti ọlọ́run lábala bẹ̀yẹ ni ìrádà àkà òní ìyá. ìmọ̀ ọlọ́run ọba ti parí lórí ohun tí pẹ̀tíkẹ́tì kì í ti kọ́ lọ́run nífẹ̀ẹ́ sí mo láti dáàbì sí o gẹ́gẹ́ bá sọ pé ìrọ́dà méjì òun ni tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí nìkan ní bẹ́ẹ̀ ìrọ́dà kan òní ìyá òun ni èròǹgbà pé kí mo ti sọ fọ́rọ̀ yóò rí nì. mọ̀rọ̀ ti yé bẹ́ẹ̀ tọ́ lórí pé ta lè fi rí lẹ́sù tọ́lọ́ fi ti àṣà ìtọ́nù àwù bẹ́ẹ̀ náà ọlọ́run tẹ̀ fi kádàrà pé tọ́rọ̀ yẹn ti máa rìn yẹn mọ̀rọ̀ ti yé kò sí pé kí àṣà ìtọ́nù má jìyà orí rẹ̀ lórí ẹgbẹ́ ń pààyàn àní sọ pé kí wọ́n má pa ni wọ́n nílò òbí rẹ̀ òun ti bó ti dágbé fún àkọọ́lẹ̀ ẹni yóò ṣe kí ni o akúndé ẹ̀fẹ̀sẹ̀ ló jẹ́ kí ni o ọjẹ́ ọkàn tó ní gbèdé òkú gbèdé àtọ̀ lọ́wọ́ sára àlá ọ̀rá ẹ̀rọ tàbá ti rí nẹ́sù tó dá mọ́ àṣà ìtọ́ ènìyàn tó sọ́mọ́ dáadáa ọ̀rọ̀ tó di rẹ̀ ní. Fíládẹ̀ tuntun. Nàámu.

kébé ká tó ti báyọ̀ bó tó ti báyọ̀ ọlọ́run ti bàbá wọn sọ̀rọ̀ yọ máa rán ìwé ń tẹ̀lé tàbí ìjọba sọ̀rọ̀ ti lọ́wọ́ láyé mọ́tà àríṣọ àtọ̀sọ̀láwọ̀. ọ̀rọ̀ mi yẹn tún jè lóko wọn làwọn òfin yá nà wọn àìsàn tọ́ba dẹ́dàdẹ́ kò sí lẹ́nu sí àwọn ẹrú àbí àwọn ẹrú rẹ̀ ó tún dá padà sí àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ àdìmọ́tòlẹ́sì ìgbé bó làwọn ọmọ àlẹ́bí adámọ̀ òṣèlú lójú ráàyè nípa tiwọn ọlọ́run ọba sùhánà tí wọ́n dẹni ẹ jẹ́ tó wọn máa ṣe jù ọ̀rọ̀ bá mi ẹgbẹ́ pé ẹgbẹ́ tó máa lọ ọpọlọ pé mo tún fẹ́ lọ sí báyìí náà sí báyìí èyí tó ti wíńjì lóyún náà lè ṣe ọ̀rọ̀ díẹ̀ ọlọ́run ó sì padà la gbogbo àwọn ẹni rẹ̀ ìyọ̀ǹda ọlọ́run wà bẹ́ẹ̀ ìyọ̀ǹda yẹn níbi ọlọ́run ní mọ̀ nípa rẹ̀ pé bọ́ọ̀rọ̀ ni ó jẹ́ nìyí ètò ìfagbára kan bẹ fún àtìsáàdì lọ́tọ̀ lójú àlọ́ ọ̀rọ̀ ní ìjà tẹ́bí ọ̀tọ̀ àlékún sọ̀rọ̀ àti wọ́n tó ń sọ àwọn ọ̀rọ̀ Ehu sọ òkú òfì. Ibi tá a ti máa ń ní Jófì. Náà. Na'am. Thank you báyìí ní èsì ìbéèrè méjì bóyá ká dáhùn méjèèjì aṣọ bíláàkì tá a lè wọ bẹ́ẹ̀ ni a lè wọ oníkèéfé haramu fa ní àwọn adájọ́ kan ìtumọ̀ ọgbọ́dọ̀ lè ní ìdájọ́ ní nígbà dára. Sudan tọkùnrin lè wọ fúláàkì báyìí gbogbo wọn jáde lọ́sùn lóṣù ni wọ́n máa wò lọ́sùn ìdá lọ́sùn ìrẹ̀lẹ̀ lọ́sùn ìdá ló wọ́n máa wò ó dìde aṣọ fúláàkì bá wọn bá nìyẹn ti sọ orí wáìsì lọkùnrin sábà máa wọn yọ jẹ jàlàjẹ alápá fífẹ wọn máa wọn wọn fà kù sẹ́yìn rẹ bẹ́ẹ̀ ni wọn máa wọn ìṣòro wọn wà fún ẹ báyìí kọ́dà lẹ bá rí àwọn kọmíṣánná àwọn mínísítà èyí sórí ààrẹ pẹ̀lú láwà ní bàbá tuntun wàláì wọn ti múra sẹ́ni àwọn mínísítà síta tí wọ́n máa kó àwọn pọnpọ́n yẹn lẹ́rẹ̀ẹ́gbẹ́dẹ pọnpọ́n tuntun ni ó àwọn èso àwọn ọkọ̀ rádaràda tí wọ́n máa ń lò nàìjíríà bí báyìí o àwọn pọnpọ́n tuntun pọnpọ́n tuntun èyí báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn máa ń kó àwọn aráalé wọn sí ọmọ ogun ọ̀gá lọ́jọ́ ẹ̀dí wá gbàgbé àwọn kìíní àwọn mẹ́rin máa ń lọ ibi orí odò mẹ́rin tí wọ́n lọ níjà làbí sí àbá wọn ò kó sí bẹ́ẹ̀ mi níjọ́ júmọ́ ẹ̀yìn kéré yẹn ni wọ́n máa ń jókòó àti ọlọ́lá àwọn tọ́tọ́ lásán yorùbá àwọn ti gbà pé àwọn ń gbádùn nìyí àwọn wọn á jókòó síta ni ẹ pé kò ní kiri lórí pé wọ́n ka àwọn ìyàwó àtọmọ sí ẹ̀ńtọ́ jẹ́ ọkọ òun ló wà ní inú àtàwọn ọkùnrin kọ̀ọ̀kan ẹ̀rí wáìtì yẹn làwọn máa wọ̀ lórí pé tí wọ́n bèèrè lọ́wọ́ bíláàkì lọ́jọ́ ọkùnrin wọ́n máa pé wọ́n yìí sì ṣe àrọ́ láti yẹn ju ilé ẹ̀rọ ìyẹn lè wọ̀ láti bájá ọ̀sán pupa lẹ̀ sọ ní ìsìn àtọ̀ pupa má pupa sí owó ó sún méjì yóò sún ọ ju dúdú díẹ̀ pupa rẹ̀ ó sún ọ ju dúdú díẹ̀ wọ́n má ti yóò mọ̀rọ̀ bá rìn ẹbí rẹ̀ nípa àtàkọ́ ẹ̀ wá rí ọ̀rọ̀ gbòdì yẹn tó bá jẹ́ fọ́lọ́ kò sí ìgbẹ̀kadà fẹ́ sọ̀tà rẹ̀ eléyìí ní tébòlù ọlọ́run má lè òsì bí wọ́n sì wọ́n ní wọ́n sọ pé bóòlù fẹ́ jáde lára ilé ọ̀rọ̀ bọ́ ti yẹ́rì lórí pé pàǹdà gidi gbáà ni ọkẹ́ ní olówó rẹ̀ lórí lọ́ba jẹ́ rúùn kan bẹ́ẹ̀ kọ́ sí kẹ̀kẹ́ tá a lè ta fún bẹ́ẹ̀ kódà aṣọ bíláàkì tẹ́ ń béèrè wò ni ẹ̀rọ ìrìn góòlù ẹ̀ àti náà ní sọ àfi ń sàlàyé ni góòlù yẹn kiri àmì rẹ̀ náà ọ̀bẹ tíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ èèyàn lè lò dáadáa ìlànà ìlú gbogbo tàbí ó jẹ lẹ́yìn gbé tí ó lòun lẹ́yìn agbójà rẹ̀ tọ́ba jẹ́ góòlù kìtì lára lẹ̀ mọ́ bíbá yìí aṣọ yóò lè gbé mọ́tò àti wọ́n lè torí ẹ̀kọ́ gíláàsì tọ́ba jẹ́ wọn ọba yìí lásán ní góòlù bẹ́ẹ̀ táwa fi sí mọ́sálásí ìtàn ah, lè torí سبيل الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت